àròjinlẹ̀ òwe Yorùbá. Hmm. ẹ kú ilé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sí ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí nítorí àkókò wa lọ́sẹ̀ yìí mo fẹ́ ṣe pápápá bí a ti ń ràrìkè ní pápá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ mi kò yí padà èmi náà ni ọmọ yín àbúrò yín arákùnrin oyèwọ̀lú zakios tí gbogbo yín mọ̀ sí cifrodram lórí ètò àròjinlẹ̀ ti ọ̀sẹ̀ yìí òwe mẹ́ta náà ni mo mú wá fún wa mẹ́ta náà la ó máa ṣe nànàyàn ẹ̀ fún wa lónìí lórí ètò ọ̀tún ètò àròjinlẹ̀ òwe yorùbá òwe alákọ̀ọ́kọ́ fún ọ̀sẹ̀ yìí sọ wípé apá àgbà lóòrùn bẹ́ẹ̀ ni apá àgbà lóòrùn àwa gbé orí àgbà síbò òjì àǹfààní kí ló ṣe fágbà bí àwọn àgbà ti sọ nìyẹn bẹ́ẹ̀ ni apá àgbà nínú oòrùn àwa gbé orí àgbà àgbé wá síbò òjì àǹfààní kí nìyẹn ṣe fágbà ohun tí òwe yìí ń sọ fún wa ni wípé ìrànlọ́wọ́ téèyàn bá fẹ́ ṣe kó ṣe ìrànlọ́wọ́ náà lásìkò tó bójú mu lásìkò tẹ́niyàn náà yóò gba ìdúpẹ́ wípé a ah, ò kú takuntakun tó o ṣe nígbà tó o ní àǹfààní láti ran èèyàn lọ́wọ́ lásìkò tó sì wà láyé o kàn ò ràn lọ́wọ́ irúfẹ́ ni bẹ́ẹ̀ wá jẹ́ aláìsí ló ṣe wá ń ṣe katakiti kìràkìtà lọ síbi sọ́hún fún ìrànlọ́wọ́ kan lẹ́yìn tí ọmọ yẹ ti rìn wòwò wọjà ìrànlọ́wọ́ kí ìrànlọ́wọ́ tó bá wà lọ́wọ́ rẹ tètè ṣe fún ẹnikẹ́ni tó o bá fẹ́ ṣe fún má jẹ́ kó bọ́ sí orí ewé fún ẹni bẹ́ẹ̀ kó tó ṣe. bí irú òwe yìí bá jáde sí ènìyàn wípé apá àgbà lóòrùn agbórí àgbà sí bòòjì àǹfààní kí ló wá dà fágbà ìyẹn túmọ̀ sí wípé ìrànlọ́wọ́ tẹ́ni yẹn ṣe kò wúlò kò wúlò rárá kò ní ìtumọ̀ ohun tí òwe yìí ń sọ fún wa nìyẹn. àròjinlẹ̀ òwe yorùbá. òwe ẹlẹ́ẹ̀kejì tí mo mú wá sọ wípé dandan báyìí lówó orí bẹ́ẹ̀ ni dandan lówó orí ọ̀rọ̀ ọyàn láṣọ òbora bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ dandan lówó orí ọ̀rọ̀ ọyàn láṣọ òbora tí àwọn àgbà bá parú òwe yìí fúnyàn ìyẹn túmọ̀ sí pé ojúṣe kan wà fún ènìyàn tó gbọ́dọ̀ ṣe lábẹ́ bó tilẹ̀ wù kó nítorí dandan ni o gbọ́dọ̀ sanwó orí rẹ dandan sì ni kéèyàn ní aṣọ òbora nítorí kò sí béèyàn ṣe fẹ́ tálákà tó láyé yìí tí ò ní náṣọ òbora tiẹ̀ kò síṣẹ́ tóun tó lè máa ṣe bó tilẹ̀ hùn kó kéré tó ó san kíni ó san owó orí rẹ fún ìjọba àfi tí ìjọba ò bá tí ìbá ẹ náwó sí ni ohun tí òwe yìí ń sọ fún wa ni wípé ojúṣe rẹ tó bá wà nílẹ̀ fún ọ láti ṣe ṣe é lásìkò tó tọ́ àti àsìkò tó yẹ òwe ìgbaninímọ̀ràn fún ojúṣe ẹni láti ṣe ni nítorí pé èèyàn ò gbọ́dọ̀ máa sá fún ojúṣe rẹ̀ láti ṣe irú àsìkò báyìí àwọn àgbà yóò pa irú òwe bẹ́ẹ̀ fẹ́ nìyẹn tó bá rí pé ó fẹ́ ṣèmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ wọ́n á wí pé dandan lówó orí ọ̀ranyàn láṣọ òbora o gbọ́dọ̀ ṣe ojúṣe rẹ láwùjọ tó wà ládùúgbò tó ń gbé nínú ìjọ rẹ tàbí inú ẹ̀sìn kẹ́sìn tó bára rẹ ní ibi iṣẹ́ rẹ ojúṣe rẹ ó gbọ́dọ̀ di ṣíṣe. àròjinlẹ̀ òwe Yorùbá. òwe ẹlẹ́ẹ̀kẹta fún ti ọ̀sẹ̀ yìí sọ wípé èrò ni ọbẹ̀ gbẹ̀gìrì bí a ò bá rò ó kò ní kí bẹ́ẹ̀ ni tàbí àwọn míì á wípé rírò rírò ni ọbẹ̀ gbẹ̀gìrì bí a kò bá rò ó kò ní í kí i ohun tí òwe yìí ń sọ fún wa ni wípé kò sí ìgbésẹ̀ kan tàbí èkejì tí èmi àti ẹ fẹ́ gbé wàá kọ́kọ́ ó kọ́kọ́ jókòó ó ronú nípa rẹ̀ báwo ni mo ṣe fẹ́ ṣe ọ̀tún ni wọ́n gbà ni àbòsí ni báwo ni mo ṣe fẹ́ jẹ́ ènìyàn ní ayé tí mo wáyìí ọ̀nà wo ni mo fẹ́ gbà láti là láti lu nínú ìrìn àjò mi báwo ni mo ṣe fẹ́ jẹ́ èèyàn láyé tí mo wá òwe yìí jẹ́ òwe àmọ̀ràn fún ènìyàn fún akíkanjú ẹ̀dá tó nílò àmọ̀ràn tó sì fẹ́ ga nígbà náà ni wọ́n sọ fún wípé rírò rírò ni ọbẹ̀ gbẹ̀gìrì tá a bá rò ó kò ní kí kéèyàn má bàa fi àkókò rẹ̀ kéèyàn má bàa fi ṣòfò ohunkóhun tó o bá dáwọ́lé ohunkóhun tó o bá ń ṣe o gba èrò lágbájá ṣiṣẹ́ kan mo rówó níbẹ̀ èmi náà fẹ́ sáré ṣe kí n lè rówó hmm, ó lè má rí bẹ́ẹ̀ o ó kọ́kọ́ jókòó ó ronú ó ro àwọn nǹkan tó wà níbẹ̀ ẹ mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ ó gba ìjókòó kó ronú nítorí wípé rírò rírò ni ọbẹ̀ gbẹ̀gìrì bí a ò bá rò ó kò ní í kí o bó o bá kùnà láti ṣe ojúṣe rẹ láti jókòó kó kọ́kọ́ ronú kó mọ ìgbésẹ̀ tó o nípa ọ̀rọ̀ ayé rẹ ọ̀rọ̀ iṣẹ́ rẹ ẹbí rẹ ìdílé rẹ bí o kò bá rò ó lè fún ọ ní nǹkan míì ní ọjọ́ ọ̀la ìdí rèé tí mo ṣe mú òwe yìí wá fún wa lórí ètò ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá kí n tó máa lọ lọ́sẹ̀ yìí òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀ fún wa tí mo ti túmọ̀ fún wa ni mo tún fẹ́ sáré rán wa létí òwe alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ á gbàgbé wípé apá àgbà lóòrùn agbórí àgbà sí ibòji àǹfààní kí ló ṣe fágbà òun ni òwe alákọ̀ọ́kọ́ òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé dandan lowó orí ọ̀ranyàn láṣọ òbora òun lòwe ẹlẹ́ẹ̀kejì òwe ẹlẹ́ẹ̀kẹta wípé èrò ní ọbẹ̀ gbẹ̀gìrì bí a kò bá rò ó kò ní kí tàbí àwọn mìíràn á wípé rírò rírò ní ọbẹ̀ gbẹ̀gìrì tá ò bá rò ó kò ní kí mi ò rí ju báyìí lọ lọ́sẹ̀ yìí lórí ètò ọ̀tún àròjinlẹ̀ òwe yorùbá orúkọ mi kò yí padà èmi náà ni ti ní tòótọ́ arákùnrin oyèwọ̀lú sakios tí gbogbo yín mọ̀ sí cfrodram ẹ ṣé tẹ̀ ń wò wá títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo sọ wípé ó dàbọ̀. òwe Yorùbá.